أزكى تحية قائلا السلام عليكم ورحمة الله وبركاته أركف ولو با ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ ajẹ́rìí pé ọlọ́run ọba yìí òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún láì dá nǹkan kan mí papọ̀ pẹ̀lú ẹ̀. àṣìjẹ́rì kí anábì sallallahu alayhi wa sallam ẹrú sí ọlọ́wọ́ bá ní ìdísí ọlọ́wọ́ bá ní. àwa tọrọ ìkẹ́ ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá tí ó ra jẹ́njẹ́ sọ ọlọ́wọ́ bá kọ́mọ bá anábì sallallahu alayhi wa sallam ní ìlú Madina. àbákan náà a fún àwọn aráalé anábì náà báyìí àti àwọn sọ̀hábà rẹ̀ ridwanullahi alayhim ajma'in àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà tí à ń fi ìlànà wa àti ìròrí wa àti àdìsọ́kàn wa àti àwọn iṣẹ́ ìjọsìn wa tá a fi ń tẹ̀lé lára nàbí sallallahu alayhi wa sallam di ọjọ́ gbèrè al a tún kí wa kú ìpàdé ní alẹ́ yìí gẹ́gẹ́ bí a ṣe máa ń pàdé ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ lọ́jọ́ àfúlẹ́ta wal arbi'a ní alẹ́ ọjọ́ àfúlẹ́ta àti àwà yìí tí sí ọjọ́ àtàlátà àti alẹ́ ọjọ́ alárùbá ní ààyè ibi tí a máa ń péjọ papọ̀ sí yìí láti ṣàlàyé nípa Islam eléyìí tí ó makaga eléyìí tí a. ó jẹ́ Islam tí ó ṣe dédé ìlànà ọlọ́ọ̀ba ọba ọba àti ìlànà anabi sallallahu alayhi ní ìjókòó yìí a ti máa ń ṣe àlàyé gbogbo àwọn nǹkan tí da tí àwọn èèyàn tí wọ́n rò papọ̀ mọ́ ẹ̀sìn pàápàá jùlọ eléyìí tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn tó ní ṣe pẹ̀lú eléyìí tó yẹ pé òun náà ni àkọ́kọ́ in tó ní agbára jùlọ nínú ìtẹ̀mí ayé ẹ̀dá láti jẹ́ mùsùlùmí ni àbí láti má jẹ́ mùsùlùmí mọ́. òun ló sì tóbi jùlọ nínú àwọn erigun ẹ̀sìn arukanul islam nínú àwọn erigun tí islam dúró lé lórí orígun tó tóbi jùlọ òun náà ni orígun ìgbàgbọ́ orígun àdìsọ́kàn eléyìí tó yẹ pé tí ọlọ́run bá lè kẹ́lá bá ti lè sàánú yàn ní orí orígun yìí tọ́lọ́run bá lè kẹ́lá ní kí àdìsọ́kàn yàn kó dúró dédé kó jọ eléyìí tọ́lọ́run bá lè pèpè sí iná alukur'an kó dẹ̀ jọ eléyìí tí anabi sallallahu alaihi wasallam tó pèpè sí tànàbí sallallahu alaihi wasallam fún rẹ̀ tó dẹ̀ dúlé lórí gbogbo nǹkan yòókù náà wọ́n lálàáfíà nìyẹn gbogbo àwọn àrùkánù tó kù náà yóò lálàáfíà ṣùgbọ́n tí eléyìí ọba fi lè dúró gbogbo àwọn erigun tó kù nínú Islam òun náà ò lè dúró láyé òun náà kò lè dúró erigun yìí sì ní òun náà ni gbogbo àwọn ànábì ọlọ́run ọba òun náà ni àwọn náà ni wọ́n kọ́kọ́ mójútó tí wọ́n sì fọ àlùmọ̀ mọ́ kó ń bi àwọn tó bá lè kó bá orígun yìí nínú àwọn ìpèpè wọn. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ẹni ìṣáájú àwọn ìjọ alákọ̀ọ́kọ́ nínú al'umma nabi sallallahu alayhi wa sallam àwọn tá ń pè ní àwọn asalafu salih àwọn ẹni rè àwọn ẹni àná àwọn ìjọ alákọ̀ọ́kọ́ tí wọ́n ti jẹ́ ẹni rè ṣáájú ní al'umma yìí tí wọ́n ti lọ àti gbogbo ẹni tó bá wà lórí ìlànà wọn àyíká alákọ̀ọ́kọ́ tí a gbọ́dọ̀ mójútó tí ọlọ́run bá lè kẹlẹ́ fúnra rẹ̀ tó kọ́kọ́ mójútó òun náà ní báwo ni àdìsọ́kàn wa báwo ni ó ṣe lálàáfíà. Naam lábẹ́ eléyìí báyìí òun ni àti wọn ń ṣàlàyé àdìsọ́kà kan tó jẹ́ sí wípé òun ni àdìsọ́kà tí ó fọ́nká jù ní àwùjọ tí ọlọ́run bá ní káwá wà yìí. àwùjọ yìí àwùjọ kan tó jẹ́ sí pé ó wà lórí àdìsọ́kà àwọn oníṣòfin ni. Um, àdìsọ́kàn yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ tiwa yìí òun ni wọ́n fi ń sin lọ́wọ́n ba ìlànà àwọn onísúfì yìí òun ni wọ́n jẹ́ ń lò láti ṣe Islam eléyìí tó ti fà òun náà ni wípé ìgbà tí Islam tí ó wọ ọ̀dọ̀ wa ń bí báyìí tí Islam tí ó wọ orílẹ̀-èdè wa yìí àwọn tó gbé wọlé àwọn oníṣòfì ni. sùwọ́n ọlọ́pàá ló fi jẹ́ pé àdìsọ́kàn wọn yìí náà ni wọ́n fọ́n fún àwọn èèyàn lórúkọ Islam òun ni wọ́n pe àwọn èèyàn sí làwọn èèyàn gbà nígbà yẹn ní Islam eléyìí wá pàdé pé ìgbà tí ìpìlẹ̀ ti wọ́ yìí tó lè jẹ́ pé àwọn tó mú Islam wọlé yìí lórí àdìsọ́kàn tí wọ́n wà rí òun ló pàdé fi jẹ́ sí pé gbogbo àwọn èèyàn náà wọ́n bẹ̀rẹ̀ sí máa rí wọn lórí àdìsọ́kàn yìí wọ́n bẹ̀rẹ̀ sí máa rìn wọ́n lórí àdìsọ́kàn yìí. ó ti wá dọ̀ràn yàn fún gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ tó bá fẹ́ ṣe tó bá fẹ́ jí sí ọlọ́run ọba láwùjọ yìí tí ó dẹ̀ fẹ́ ṣe àbòsí fáwọn èèyàn kó ṣàlàyé àdìsọ́kàn súfì àti àdìsọ́kàn mùsùlùmí gidi báwo ló ṣe yẹ kó rí báwo ni ó ṣe rí lọ́dọ̀ àwọn oníṣòfì kó gbìyànjú àti ṣàlàyé báyìí ìṣọ́kàn lil haqq wa ìbùkọ́lá lil baatil láti lè fi òdodo rinlẹ̀ lódodo láti lè pe òdodo lódodo láti lè ba ìbàjẹ́ àti aburú jẹ́ ká lè takò ká lè bá sọ àwọn èèyàn lára kúrò níbi àwọn aburú tí wọ́n wà nínú ẹ̀. torí pé ẹ̀sìn yìí gan fúnra ara rẹ̀ rí ọlọ́run ọba ànábì sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa nínú hadithu tí àfáwa tẹ̀mímù ibn ausin dari radiyallahu anhu tó gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam àfáwa muslim wọ́n gbé jáde nínú sahihu wọn. ànábì sallallahu alaihi wasallam sọ wípé ad-dinu àrẹ́bí ní ẹ̀sìn islam yìí ẹ̀dín ẹ̀sìn tí ẹ ń wò yìí ànàfíhà ni ànàfíhà òun náà ni ẹ̀dín òun náà ni kéèyàn ṣe àfọ̀mọ́ nǹkan kéèyàn ṣe àfọ̀mọ́ nǹkan kúrò níbi ìbàjẹ́ òun náà ń pè ní ànàfíhà. ẹ wọn bí anabi lè pé kúlìnà liman anabi tá a láti fún tàbá fẹ́ ṣe islam.

agbọ́dọ̀ sí níhà níbẹ̀ irú àwọn iṣẹ́ wo ló yẹ ká máa ṣe fọ́lọ́run ba agbọ́dọ̀ sí nasiha lórí àwọn iṣẹ́ yìí iṣẹ́ tá a bá ṣe fọ́lọ́run ba agbọ́dọ̀ sí fún ẹ̀dá mọ́ ìyẹn ló túmọ̀ sí pàǹsì nasiha fọ́lọ́run yẹn à ń fọ iṣẹ́ wa mọ́ fún ọlọ́run ọba nìkan àdá nǹkan kan ní ìpapọ̀ nínú àwọn iṣẹ́ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọ̀nà tẹ́yìn máa ń gbà ṣe nasiha fọ́lọ́run ba ká ṣe nasiha ẹ̀mí wa ìyẹn ni pé àdìsọ́kàn wa táwa fẹ́ nípa ọlọ́run ọba kó jẹ́ sí àdìsọ́kàn yìí a má lórí àgbọ́yé alukur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam. àní nígbà àní ní àdìsọ́kàn kankan nípa ọlọ́run ọba àfi tí a bá rí nínú alukur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam òun ni nǹkan tí ó máa rìnlẹ̀ nínú ẹ̀mí wa sọ́lọ́n. wàlí kìtàbìhì ká sì síhà fún tọ́wọ́ bá òun náà ni ká nígbàgbọ́ sí pé tíra ọlọ́run ni ọ̀rọ̀ ọlọ́run bá dẹ̀ bákan kí a máa tẹ̀lé gbogbo àwọn tó wà nú ní àfẹ́ ni kádẹ̀ jìnnà sí àwọn èèwọ̀ tó wà ní alukur'an. bákan náà ká máa kà á díjítà tó yẹ ká máa kà kádẹ̀ tẹ̀lé àwọn òfin nú ẹ̀ àti bẹ́ẹ̀ lọ́nà àwọn nà sí ọlọ́run nà sí ká dá wọn mọ̀ lójú sí ọlọ́run ọba ká sì ní àwọn ìgbàgbọ́ eléyìí tí islam ní ká ní ká ní sí wọn ká má gbé wọn sípò ọlọ́run ọba ká sì má gbé wọn jáde kúrò nípò ìjẹ́ ẹ̀dá ẹ́ ká sì máa tẹ̀lé wọn ká sì ní ìgbàgbọ́ sí gbogbo tó máa fún wa ní ìròyìn nípa rẹ̀ gbogbo àwọn tán bá sì kọ̀ fún wa ká gbìyànjú ká jìnnà sí ọjọ́ ọ̀ràn yẹn léwa lórí à ń ṣe nàṣíyà fáwọn ojúṣe aláwọn balẹ̀ yẹn. wàlí àyímàtì mùsùlùmí ọ̀nà wẹ́rẹ́ àmọ̀gbà sí nàṣíyà fáwọn afá mùsùlùmí fún àwọn olórí mùsùlùmí àwọn olórí mùsùlùmí méjì ni wọn àwọn aláṣẹ àtàwọn olùmọ̀ òun náà ni ká jẹ́ni tí ó máa tẹ̀lé wọn níbi ìtọ́lọ́wọ́n kí á jẹ́ni tí ó máa pọ́n wọn lé bákan náà kí á máa gbìyànjú àti gba ìjọba lọ́wọ́ wọn ká má ti gbìyànjú àti tì wọ́n ṣubú bákan náà kí á má jáde kú lábẹ́ àṣẹ wọn bákan náà ká gbìyànjú ká jẹ́ fẹ́ pé àwọn ìwọ̀ wa á máa pè fún wa kódà ká máa ṣàbòsí fún wa kódà kọjá pé wọ́n ṣàbòsí fún wa á gbìyànjú àwọn àwọ̀ tọ́lọ́mọba àlekẹ́lẹ́ ní ká pè fún wọn á máa pè fún wọn ẹ́ àní jáde lé wọn lórí àní jáde kó lábẹ́ àṣẹ wọn bẹ́ẹ̀ ni àní ti kíni àní ti múná zaatul amr ahla àní sọ pé a fẹ́ gba ìjọba a fẹ́ gbà kú lọ́wọ́ wọn. eléyìí báyìí lọ́nà tí àmọ́ngbà ti nà sí àfáwọn àyímọ́tì mùsùlùmí. wà á mẹ́tìhìn ọ̀nà wo láwa gbà ti nà sí àfáwọn àyímọ́tì mùsùlùmí gbogbo àwa mùsùlùmí lápapọ̀ òun ni pé kájẹ́ni tí yóò gbìyànjú àti máa pè wọ́n sí ojú ọ̀nà dáadáa ká máa pa wọ́n láṣẹ dáadáa ká máa kọ̀ bàjẹ́ fún wọn ká sì má gba ẹ̀tọ́ wọn lọ́nà àbòsí ẹ ká má gba ẹ̀tọ́ wọn lọ́nà àbòsí ká sì gbìyànjú kí a máa sọ wọn lára kúrò ní gbogbo nǹkan tó bá lè kó wọn sínú ìbínú ọlọ́run ọba láyé àti ẹjọ́ gbẹ̀rẹ̀ kìyàmà àti ọ̀nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọ̀nà tó pọ̀ tí Islam gbé kalẹ̀ tá a fi bá mùsùlùmí ẹgbẹ́ wa lò eléyìí báyìí gbogbo ọ̀nà yìí náà sọ pé náà ń pè ní ànàsíhà lé amẹ́tì mùsùlùmí káṣí nàsíhà fún gbogbo èèyàn pátá òun ni pé gbogbo àwọn ẹ̀kọ́ tí Islam kọ́ wa pé ká fi bá wọn yẹn lò ká fi bá wọn lò. náà torí àsìkò wa bí tá dé báyìí lábẹ́ ànàsíhà sí àwọn òjíṣẹ́ ọlọ́run bá ní pàápàá jùlọ anabiwa muhammad sallallahu alayhi wa sallam lábẹ́ kásìnà sí àfa nàbì yìí òun ní ìmọ̀ nípa nàbì wa sọ àwọn onísúfí wọn àníwọn ní kíní kàtà ń pè ní alhaqiqatu muhammadiyya pàápàá taníjà nàbì gàgà kí ni pàápàá taníjà nàbì sọ làwọn bá lọ wípé àdá àwọn oníṣúfì yìí àdìsọ́kàn wọn sí ànábì ni pé ànábì lẹni akọ́dá ànábì òun ni ẹni tí akọ́kọ́ dánú àwọn ẹ̀dá ìmọ̀lẹ̀ rẹ̀ sì ni ọlọ́run bá kọ́kọ́ dá látara ìmọ̀lẹ̀ rẹ̀ ọlọ́run bá ti dá gbogbo ẹ̀dá pátá eléyìí báyìí ìgbégbági pátápátá ni ìgbélugbó ni ìgbélugbẹ́ kọ́nà bá kó sànù wa eléyìí báyìí sì ni inú àwọn ọ̀rọ̀ àdìsọ́kàn ló wà nínú àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa sí ànábì sallallahu alaihi wasallam inú ẹ̀ lọ́wọ́. kásán nípa ànábì rẹ̀ ni ọlọ́run bá kọ́ dá kódà ọ̀tako ànábì fúnra ara rẹ̀ ọ̀tako àdìsọ́kà ànábì àti pèpè ànábì fúnra ara rẹ̀ torí wípé kò sí ẹ̀rí kan tó lẹ́sẹ̀ ńlẹ̀ láti inú alukur'an tí ọlọ́run bá alẹ́kẹ́lá fẹ́ràn ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kò sí ẹ̀rí kan láti inú hadith ànábì sallallahu alaihi wasallam tó fi tó ṣe àfihàn lẹ pé ànábì lẹni tọ́lọ́run bá kọ́dá àbí máa lẹ̀ lọ́ọ̀ bá kọ́dá. bal eléyìí tọ́lá làáfíà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú ẹgbà wa tó pọ̀ òun ni wípé awwalu ma khalaqa Allahu al-qalam àkọ́kọ́ ẹ̀dá tọ́lọ́run bá lẹ́kẹ́lá kọ́dá kí ni jàmá kọ́lámù ni gègé tọ́lọ́run bá lẹ́kẹ́lá kọ́dá. eléyìí tó wá a padà máa mú àlàyé ẹ̀ wá insha allah lẹ́yìn tí má sàlàyé eléyìí tá ń sàlàyé yìí tán tí má sàlàyé gbogbo àwọn ọ̀rọ̀ àwọn oníṣubí tá ń kà lọ nípa alḥakíkọ́tì muhammadiya so àkọ́kọ́ ẹ̀dá tó ń kọ́kọ́ dá hadith lálàáfíà ẹ̀ kí gbogbo ẹnu àlùmọ̀ yìí dẹ̀ kò lé lórí àyàfi àwọn tí wọ́n rìn lànà tí ó da yìí nìkan òun ni wípé ta ni tọ́lọ̀ bá kọ́ dá o kí lẹ̀dá tọ́lọ̀ kọ́kọ́ dá kọ́lámù ni lẹ̀dá àkọ́kọ́ ẹ̀dá kọ́nà ọba ọkọ̀ ẹ̀dá báyìí kọ́lámù ni kò yẹ báyìí ní gègé ẹ̀nà ọba àlejò akọ́dá kì í sànẹ́bí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kì í ṣe ìmọ̀lẹ̀ rẹ̀. naam ọ̀rọ̀ tí àwa ń gbé yẹ̀wò lọ tí a dúró sórí ẹ̀ ní ìjókòó tí a ṣe gbẹ̀yìn òun náà ni ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ àwọn oníṣòfin nínú àwọn àfa olùmọ̀ nínú ìlànà sufi tí ó ti ń sàlàyé nípa alhaqiqatu muhammadiyya pàápàá ta ni wọ́n ń pè lánàbì gàgà so àwọn ọ̀rọ̀ tó ń sọ ń bẹ̀ so òun náà ni à ń gbìyànjú tá à ń gbéyàwó lọ àwọn ọ̀rọ̀ yìí àwọn àfáà máa perú ẹ̀ ní alhazayan alhazayan ọ̀rọ̀ alhazayan ni ọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ láì sí làákàyè ń bẹ̀ kí a máa sọ̀rọ̀ kọjá yìí pé làákàyè ò sí fẹ́ni yẹn irú ẹ̀ náà ń pirú ọ̀rọ̀ yẹn bí kí ká máa sọ a rí nǹkan tí ẹni yìí ń sọ nípa bá a ti dẹ́dà àti bá a ti bẹ̀rẹ̀ dá ẹ̀rí pé ni. ó ń sọ̀rọ̀ láì ní ẹ̀rí kankan látọ̀dọ̀ ọlọ́ọ̀ba látọ̀dọ̀ ànábì sallallahu ó ti kọ́lẹ̀ ó sì mú ó sì mú kọ́lám ó mú gègé ó sì kọ́lẹ̀ bẹ́ẹ̀ ó sì ń kọ́ àwọn èèyàn. kódà ọmọ kéwú ẹ̀ òun ló gba ẹ̀gbà wọ́ ọ̀rọ̀ yìí ẹyẹ bá ti fi ń kalọ̀ sí ẹ̀ bá gbàgbé. irú ọ̀rọ̀ yìí àwọn olùmọ̀ wa atakhrif ó ní àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àdìsọ́ àwọn ọ̀rọ̀ pé láti di àdìsọ́ kan òun ló ti máa ń jáde tó ibi ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn àlàyé rẹ̀ ní bá lọ ó ní arọ̀bíà ó ní ẹ̀kẹrin nínú àwọn ìpele bá ti dẹ́dà òun náà ni pé àyíǹda tẹ̀sùwérì yìí fi bá pọ̀ ni ó ti débi bá ti dá ọmọ ànẹ́bí ádámà òun ló ń sàlàyé lọ bá ti dá ọmọ ànẹ́bí ádámà ó wá ní ẹlẹ́ẹ̀kẹrin nínú bá ti dá ọmọ ànẹ́bí ni àyíǹda tẹ̀sùwérì yìí fi bá pọ̀ ni ó mèhì ìgbà tí wọ́n ń yàwòrán ọmọ ànẹ́bí ádámà tá ń yàwòrán ẹnì kọ̀ọ̀kan wá sínú kọ̀ọ̀yà rẹ̀ onígbà tá ń yàwòrán wa sínú ọkàn yá wa yìí inda taswirihi fi batni ummihi wa tarkibi mafasilihi àti ìgbà won bere ti ma máa awon àwọn eríkèéríkèé ara wa gúnra won bápá ti ndapa dapá tẹsẹ̀ ti dẹsẹ̀ tí ti ń débẹ̀ ti orí ń débẹ̀ ti gbogbo ẹ bẹ̀rẹ̀ sí mafasil joint ẹ àwọn eríkèéríkè ibi tí ara ti so papọ̀ mọ́ wa mọ́ra wọn ìgbà tán bẹ̀rẹ̀ sí máa ṣe kinní yẹn nínú okùn ya wa. عند تصويره في بطن أمه وترقيب مفاصله وشق بصره أتباتون يوجو فإن ذاته تسقى من النور من النور الكريم أني ذات ومدين يعني باتون يوها واي تون يريتان يقاتون يتيه tí wọ́n ń yọ ojú yìí ó ní dáàtú ọmọ nàbì ádámà tuskọ mílẹ̀ nóòrè kẹrì wọ́n á fún wọ́n á fún ọmọ nínú ìmọ̀lẹ̀ alápọ̀nlé nì ìmọ̀lẹ̀ ànábì ni wọ́n fi ń dá ọmọ nàbì ádámà lítẹ̀lí ìnà màfàfílù ó ní kí ló dé tí wọ́n fi ń fún ní omi ìmọ̀lẹ̀ ànábì mu sọ̀rọ̀ pé wọ́n tàn bá bọ̀ ni pé oúnjẹ kúrò pé gbogbo nǹkan pátá nù àwọn ẹ̀dá láti inú ìmọ̀lẹ̀ ànábì náà ṣe dá wọn ọwọ́ adébí ọmọ ànábì ádámà náà síbi tó ti ń bá a lọ nídìí ẹlẹ́ẹ̀kẹrin nínú bá ti dá wa nínú àwọn àlàyé bí wọ́n ti dá wa nínú làákàyè tiẹ̀. ó ní tí wọ́n fi ń fún wọn tó fi fún ọmọ ànábì ádámù mọ́ nígbà tá a bá bẹ̀rẹ̀ sí máa gbé àwọn eríkèéríkèé ara ibi tára ti so papọ̀ yìí tá a bá bẹ̀rẹ̀ sí máa gbé gbóra wọn. ìdọ́gba sáyẹn fún olómi ìmọ̀lẹ̀ ànábì mọ́ ni lìtẹ̀línà máfà sílùú kí àwọn jọ́ìntì yìí àwọn ah, ibi tí ara ti so papọ̀ yìí kó lè ba a lẹ̀ kó má bàa dó gbagidi ìyẹn ni pé ìmọ̀lẹ̀ ànẹ́bì ló jẹ́ ká lè máa rí ọwọ́ mi báyìí ló jẹ́ kélé náà lè máa ṣe báyìí ló jẹ́ kí gbogbo ẹ̀ máa nítẹ̀lí iná máa fà sí lòhùn àwọn jọ́ǹtì yìí kó lè bá a rọ ni. wàtàǹfàtìhà àsùnmá ìhù bákan náà kétí lè máa rọrọ̀ gbọ́ kétí wá lè là kó lè máa rọrọ̀ gbọ́ ni. وأبصارها وتنفتح أسماعها وأبصارها àti kẹ́tí wá lè là kalimarin kan gbọ́ kójú wá lè là kalimarin kan rí wàláwùlà dhalika ma lanat mafasiluha. oníṣẹ́ yìí bá ṣe ìmọ́lẹ̀ ànábì tán fi dá wa ni àbá ti lè máa rí gbogbo àwọn nǹkan tá à ń rí yìí. ma lanat mafasiluha etí wọ̀ bá ti máa gbọ́rọ̀ ìmọ́lẹ̀ ànábì ìjà máa gbọ́ ojú wa ọba ti máa rí náà ìmọ́lẹ̀ ànábì ló jẹ́ ká máa rí kódà ẹnu wa yóò ọba ti máa rọrọ̀ sọ ìmọ́lẹ̀ ànábì ti ń bẹ lára wa láti rọrọ̀ sọ. apá ọba ti ṣe é gbé ẹsẹ̀ ọba ti ṣe é gbé orí ọba ti ṣe é mì hmm? tí kìí bá ṣe ìmọ́lẹ̀ ànábì tán tí wọ́n gbé sí wa lára. ó ní nígbà tá a wà nínú okùn ìyá wa nù tí wọ́n bẹ̀rẹ̀ sí máa yọjú yapa lẹ́yìn oṣù mẹ́rin nínú okùn ìyá wa sẹ́mọ̀ yìí pé eléyìí ń tako hadith anabi sallallahu alaihi wasallam pé inna ahadakum yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه ملك فينفخ فيه الروح ويؤمر بكتب أربعين إذن إنه بكتب أربع كلمات títí dé parí hadith yẹn so eléyìí báyìí ó takò ó ní alkhọ́mísà nǹkan ẹlẹ́ẹ̀karùn-ún nínú dídá ọmọ ànábì ádámà inda khurujihi min batni ummihi ó ní tá a bá tún fẹ́ jáde kó òun ya wa tá a fẹ́ bọ́ sáyé fa innahu yusqa min an-nuri al-karim ó tún fún wa nínú mọ́lẹ̀ ànábì náà jẹ́rìí pé àwọn ìpele kọ̀ọ̀kan àfi kásá gba ìmọ́lẹ̀ ká tó kéèyàn onígbà tá a bá tún fẹ́ jáde nínú okùn ìyá wa báyìí àtúntì àti tó ọmọ téèyàn bí tíyàwó bí sílé ayé fàyín náà yóò kọ́ mínà nóòrì kẹrì wọ́n tún fún mu nínú mọ́lẹ̀ alápẹ̀lẹ̀ ni liyulhama liyulhama akulu min famihi kí wọ́n lè bá a kọ níbi yẹn ṣe máa ń jẹun látẹnu pé ìdítàn yìí tó fi fi ìmọ̀lẹ̀ ànábì gbé wa jáde ni wípé kí wọ́n lè bá a ṣe ilham wọ́n lè bá gbé sí wa lọ́pọlọ wípé ẹnu lèyẹn ti máa ń jẹun. sàǹgbẹ́tọ̀ wọn bá ti jáde tán kó tó máa rí pé yóò máa tẹ̀mí lọ yóò bùkátà sí àti máa jẹun lára aya rẹ̀. ó ní ìgbà tá a bá fẹ́ jáde yìí wò tó fi ìmọ̀lẹ̀ ànábì ó dìbò sí wa lára. liyul hamal akilu min famihi kí wọ́n lè bá a gbé síyàn lọ́pọ̀lọpọ̀ ẹnu lèèyàn máa fi ń jẹun. wàláwùlà zálìkà ma akala min famihi abada oníṣẹ́ yẹn bá ṣe ìmọ̀lẹ̀ ànábì tó fi tọ́sí sí ọ̀rọ̀ àgbà tá jáde ni èèyàn bá ti máa fẹ́ lọ jẹun láyé bóyá mú ni ọba wa máa fi jẹun ni o àbẹ́tí àbídì ẹ oníṣẹ́ yẹn bá ṣe ìmọ̀lẹ̀ ànábì tó ti sí wa lára àgbà tá a fẹ́ jáde nù kàn yá wa ni ó lè yàn ti máa fẹ́ lọ jẹun o gbogbo eléyìí ti wí àwọn ọmọ ibi tó ti rí o ẹ jù látọ̀dọ̀ ṣèkọ́ ni lọ. الشيطان أملى لهم سول لهم وأملى لهم èṣù ló ṣe gbogbo àwọn àsọkúsọ yìí lọ́sọ fún wọn òun ní ti ń pè é fún wọn pé ká máa wí bẹ́ẹ̀ jáde sáyé èṣù ní ń pe àpèkọ rẹ̀ òun ló ń pè fún aṣetọ́nu sáwọ́lá wà ámìlà lahùn wàlọ́hì ló ṣe gbogbo àwọn rádaràdà yìí òun ló ṣe lọ́sọ fún wọn òun ló ṣe lọ́sọ òun ní ti ń pè fún wọn bẹ́ẹ̀ òun ló ń pè sí wọn lẹ́nu so yìí báyìí nìyí wà ilá tí kò bá rí bẹ́ẹ̀ ni gbogbo tí ń sọ yìí ẹ lè rí àkọọ́lẹ̀ kan náà Qur'an tó túmọ̀ tó tọ́ka sí tó jẹ́rìí sí bẹ́ẹ̀ lẹ́ lè rí hadith kan wàlá ọmọ ògùn kódà kọjá hadith tí ó lálàáfíà tí ó kọjá àgbélẹ̀rọ hadith gan ẹ lè rí kàkà sọ ọdún kátàkátà yìí. kama sèré tọ́wọ́ aráàlú rà nàbì sallallahu alaihi wasallam kọjá hadith ẹ̀rọ tọ́mẹ̀dé ènìyàn rọ gan kò lè ẹ̀ lè rí kò yẹ báyìí nìsín. àbí tọ́ba ẹ̀jẹ̀ bá rọ tiẹ̀ lọ́la lọ́yà kù bóyá táwọn ìyókù rẹ̀ náà bàbá rọ wọ́n bàbá rọ kan lọ́la. tó wọ́n yìí zọnu tíra tí wọ́n ti rọ́ ọlọ́wọ́n bó sànù wa oníṣègùn bá ṣe bẹ́ẹ̀ ni àbá tí lè máa jẹun pẹ̀lú ẹnu. àṣà àdìsá ó lẹ́lẹ̀kẹfà nínú pele bá a ti dán

yóò tó mú mi ìmọ́lẹ̀ ànábì ẹ́ ó ní asábíà tọ́ba tó wá di ìpele ẹlẹ́ẹ̀keje inda nafsi ruhi fihi ìgbà tó bá fẹ́ fi ẹ̀mí sí lára fa innahu lawla saqiyu dhat bin nuri ó ní tí bá ṣe fífún àwọn èèyàn ní omi ìmọ́lẹ̀ ànábì yìí mo ni omi ìmọ́lẹ̀ alápẹ̀lẹ̀ yìí ni máa dákọ̀dà sí haru ẹ̀mí ọ̀bá ti lè wọlé sọmọ ànábì ádámà lára bí èyí bá ti kán fún èèyàn lómi ìmọ́lẹ̀ ànábì mo ni bọ́ bá fẹ́mi sí lára kò bá ti wọlé. máa dákọ̀dà sí ha haru abadan máa zálìkà ó eléyìí fàlátàdùkùlù fi ha ìlà bìkúlù fatin. عظيمة وتعب يحصل للملائكة معها ولولا أمر الله لها ومعرفته بها ما قدر ملك على إدخالها بالذات أني تنتم ولينا فلا تدخل فيها تنتم وتفهم لما النبي مهنا أمي ولي ولسني لارا إلا بكلفة عظيمة وتعب àyàfi pẹ̀lú iṣẹ́ ńláńlá àti wàhálà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ́nu fi wọlé. eléyìí báyìí ìdààmú yóò ṣẹlẹ̀ sáwọn màláìkà nígbà tí wọ́n fẹ́ gbé ẹ̀mí sí yàn lára. wàláwùlà amrullahi laha tí kèé bá ṣe àṣẹ ọlọ́run ọba wípé kẹ́ni wọlé ni. wa ma'rifatuha bihi àti dídá dídá ọlọ́run ọba mà tí ẹ̀mí jẹ́ máa kọ́dúrọ̀ málàkùn àlá ìdíkọ́ni hábì zaad málàkù kan áńgẹ́lì kan ọba ti ní kápá àti fi ẹ̀mí síyàn lára. sẹ́lẹ̀ báyìí ó ní ọ̀rọ̀ ìkànnà àwọn oníṣu títà aṣọ ikọ́ wà nínú al-Abriz ní page two hundred and twenty-four sí page two hundred and twenty-five yìí. naam tí ẹ bá wo ọ̀rọ̀ yìí ẹ rí wípé ọ̀rọ̀ yìí ó dé gọ́ọ̀yà min al-waqaha. ó dógóńgó nínú ìní àyà tó ní agbára àti kéèyàn máa sọ nípa ọlọ́run ọba bílà ẹ̀lì kéèyàn máa sọ̀rọ̀ nípa ọlọ́run ọba láì nímà láì ṣe ọba àlékílá sọ ṣójà sultan ọlọ́run ọba sọ èyí tó lágbára kalẹ̀ fún lórí nǹkan tí ń sọ yìí kò báyìí sùn gbogbo ohun tí ẹni yìí kò sí ẹ̀rí kẹ̀kẹ́ nínú alukur'an bẹ́ẹ̀ ni kò sí nínú sunna nabi sallallahu alayhi wa sallam tó ń tọ́ka sí eléyìí báyìí. naam eléyìí wá ní àdìsọ́kàn àwọn onísúfí nípa anabi àti gbogbo ẹ̀dá. kí ni gbogbo nǹkan tó fẹ́ sọ yìí gbogbo tí ti ń bá bọ̀ látàárọ̀ yìí ni pé ẹ̀dá kan ò lè jẹ́ ẹ̀dá láyé àfi tí màálí anabi bá ń bẹ lára rẹ̀.

eléyìí báyìí nínú àwọn àdìsọ́kàn àwọn oníṣúfì nípa nàbì ni kò yé báyìí nìyí so wọ́n gbà yí pé làwùláhù tí kèé bá ṣe ọlá nàbì ni ẹ máa gbọ́n àwọn orin wọn bẹ́ẹ̀ o pé wàláwùláhù tí kèé bá ṣe ọlá nàbì ni kí nǹkan kan ọba ti máa jẹ́ nǹkan kò yé báyìí nìyí kódà irú àwọn ọ̀rọ̀ tó báyìí ẹ bá nínú búrúdà kọ̀sídà Busairi tó fi yin anabi sallallahu alayhi wa sallam nígbà tí àwọn oníṣòfin tó bá ń ṣe wọ́n lídùn nàbí wọ́n máa ka kọ̀sídà yìí dáadáa ní kọ̀sídà tu alburda yìí kọ̀sídà tu alburda àti ti Busairi. so nínú kọ̀sídà yẹn òun náà sọ bẹ pé tí kìí bá ṣe ọlá nàbí sallallahu alayhi wa sallam ni tí kìí bá ṣe bá nàbí ṣe jẹ́ ni ẹnìkan ọba ti máa jẹ́ dànù àwọn ẹ̀dá kò yẹ báyìí nìkan ọlọ́run ọba àníkẹ́lá ò dẹ̀ ti torí ànábì dá ẹnìkan ọlọ́run ọba àníkẹ́lá ò ti torí ànábì kò ti torí ẹ̀ dá ẹnìkan ọlọ́run ò sì dá ẹnìkan kan látara ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ọba àníkẹ́lá ti sàlàyé fún ọ́nà alukur'an níbo ti dá ẹ̀dá ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ọba àníkẹ́lá lọ́lọ́wọ́ àlìkà ti dá nàbì sọlọ́lọ́ ànàbì adam aleyhi sọlátù sọlá. bẹ́ẹ̀ la nàbì sọlọ́lọ́ sọlá fẹ́ sàlàyé nínú hadith sọlá làáfíà dáadáa. ànàbì sọlọ́lọ́ sọlá fẹ́ khuliqati jinn min nar. ọlọ́wọ́ bá àlìkà dá wà àlìjẹ̀nu látara iná iná lọ́wọ́ bá àwọn iná lọ́wọ́ ti dá wà àlìjẹ̀nu. ànàbì ọ̀sọ́ pé látara àmàlẹ́ òun àbẹ́ẹ̀kọ́ ni. wa khuliqati malaikatu min nur ọlọ́wọ́ bá dẹ̀ dá àwọn màláìkà látara ìmọ́lẹ̀ kìí ṣe ìmọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam tó pàdé bẹ̀rẹ̀ sọ pé wa khuliqatil malaikatu min nuri wọ́n dá àwọn màláìkà látara ìmọ́lẹ̀ mi láyéláyé wọ́n dá wọn látara máa dá ìmọ́lẹ̀ ẹ̀yẹ́ bá ṣe dá wọn àwọn àlùjànnú látara máa dá iná. wa khuliqa Adama mimma wasafa lakum ọlọ́run bá dẹ̀dá nẹ́bí ádámà nínú nǹkan tó lọ́ba ní kátìrò yìí fún wa kí ni nǹkan náà láti di yẹ̀pẹ̀ láti inú àròfọ̀ ọlọ́run bá nìkan ti dá nẹ́bí ádámà aleyhi salatu wa salam. lẹ́yìn ẹ̀ àwọn ọmọ àrọ́mí adẹ́mà nẹ́bí ádámà ọlọ́run bá dá wa láti kí ni láti di àtọ̀. inna khalaqna al-insana min nutfatin amshaj nabtalihi faja'alnahu sami'an basira.

atọ̀lọ́lọ́wọ́ bá nìkíra fi dá nàbì sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ti dá gbàwá yòókù náà. kò yé ṣùgbọ́n nàbì adam alayhi salatu wa salam tó jẹ́ ìpìlẹ̀ wa láti nu yẹ̀pẹ̀ ni wọ́n ti dá. gbogbo eléyìí ni nǹkan tí alukur'ani sàlàyé kódà ọlọ́wọ́ bá nìkíra fi jókòó yàrá pé mìnkínni lazib nínú àrọ̀fọ̀ tó ti gbẹ tó yẹ pé gbígbẹ rẹ̀ gan inú kẹrankẹran níbi tó gbẹdẹ látara báyìí lọ́lọ́wọ́ àlejò àti dáadáa bíi adam alayhi salatu wasalam min salsalin min hama'in masnun min salsalin min hama'in masnun ọlọ́wọ́ bá náà wọ́n dá níbi ayé àti wọn wọ́n kàlá ọ̀kọ́ yẹn níbi arọ̀kọ̀ tó ń fà wa min salsalin min hama'in masnun ẹ̀rọ̀kọ̀ yìí ó padà wá gbẹ kúrúkúrú. látara báyìí lọ́wọ́ àdìgá tẹ́ bá ka Qur'an látòkè délẹ̀ tọ́lọ́wọ́ àdìgá bá ń sọ bí a ti dá anabi adama láti bọ́ ni jama láti inú ọrụ ni kì ti látara àmàlẹ́ anabi adama aleyhi salatu salam ìgbàgbọ́ alukur'an nìyẹn eré ìdá ni mùsùlùmí ẹ̀rọ kò rí wípé anabi lọ́wọ́ anabi adama lọ́wọ́ fi dá gbogbo ẹ̀dá àwọn tó ń sọ bẹ́ẹ̀ wọ́n ti rí èèyàn gbọ́dọ̀ nírú àdìsọ́kàn yẹn rárá kéèyàn má bà wá lọ bá ọlọ́run ọba bí ò ṣe dáa sọ eléyìí báyìí sì ni àdìsọ́kàn tí àwọn oníṣòwò tí wọ́n ń pè wá sí. náà nínú àwọn ọ̀rọ̀ míì tó tún wá sọ níbòmí tí ọmọ kéwù rẹ̀ yìí tó tún lóun tún gbọ́ lẹ́nu rẹ̀ láàyè míì ó lóun gbọ́ wàtẹ̀mí àjùhù radiyallahu anhu ó lóun gbọ́ àbá nígbà tó ń ṣe ṣẹ́ṣù ọ̀rọ̀ kan ó ní yakulu marratan ukhra wọ́n tún sọ níbo mi pé annal anbiya aleyhimusalatu wasalam wípé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run bá tẹ́ ń wò yẹn ìkí ọlọ́run bá àti àlàáfíà ọlọ́run bá kọ́ bá wọn. wà ìsúkù min nurihi ó ní bó tiẹ̀ jẹ́ sí pé inú ìmọ́lẹ̀ ànẹ́bí náà ni wọ́n ti dá wọn ibẹ̀ omi ìmọ́lẹ̀ ànẹ́bí náà sì fún wọn mu. lam yashrabuhu bitamamihi tó ń ti bẹ́ẹ̀ náà gbogbo wọn wọn mú omi ó ní bó tiẹ̀ jẹ́ sí pé omi ànábì ni wọ́n fún wọn mo nígbà tí wọ́n dá wọn ibẹ̀ náà yìí ti dá wọn ó ní lámìyẹ sọ̀rọ̀bùhù bí tàmáàmì yìí wọ́n á mú omi ń tán. balkulu wahidin yẹ sọ̀rọ̀bù mi hù máa yùn náà síbùhù ó ń kálukú mu dèédé tí yóò bá mu ló ń kálukú mu nínú omi ànábì ẹ̀rí sì ó tún ní gbogbo ànábì ọlọ́run ọba látara ìmọ̀lẹ̀ ànábì ni wọ́n ti dá wọn. bákan náà omi ìmọ̀lẹ̀ ànábì ọlọ́run ọba fún wọn mu ó wá ní ẹnì kọ̀ọ̀kan wọn ò mú mi yìí tẹ́yẹ́yẹ́ òun kálukú mu dèdè ntí ó yẹ kó mu ń bẹ̀ ni òun mu dèdè ntí ó kó mu ni. ó ní balkullu wahidin yashrabu minhu ma yunasibuhu wa kutiba lahu dèdè ntí a kọ fún kálukú ló mu. fa inna nuran mukarram ó ní torí pé ìmọ̀lẹ̀ alákùnrin ìmọ̀lẹ̀ ànábì yìí zu alwanin kathiratin àwọn àwọn àwò àwọn àwọ̀ tọ́pọ̀ lọ́wà fún wa. zu alwani kẹfìrọ̀tì àwọn àwọ̀ rẹ̀ pọ̀ wà àwálì nàdídàtì àwọn ìṣesí oníranran ló sì wà fún. wà àkọsáàmì kẹfìrọ̀tì ìpín oríṣiríṣi ló sì pín sí. fàkúlù wáhìdì ṣẹ́ríbà láwọn ẹ̀ńkọ́sán wà lọ́wọ́ ẹ̀ńkọ́sán. ó ní ìkọ̀kan wà nẹ́bí yìí wá mú kọ́lọ̀ wọ́n wá mú àwọ̀ àwọ̀ kọ̀ọ̀kan pàtó pàtó àwọ̀ kan pàtó ló ń kálukú mu wọ́n jẹ́ mu ìran kan pàtó nínú àwọn ọ̀ràn omi yìí nínú ọ̀ràn omi yìí rọ́bì ẹ̀ ó dà fún àwọn yìí ń kọ́ bá yọnu sí fàhásọ́lá láhù mọ̀kọ́mù gúrúbà olóbi jẹ́ pé ànábì ànábì àyínsá ó di àjòjì lórí ilẹ̀ ètò òmu tiẹ̀ ìtí òfin jẹ́ kórójú kẹgbẹ́ ni. mọ̀kọ́mù gúrúbà ni ànábì ànábì àyínsá omi tó òmu tiẹ̀ omi tí ó sọ di tí ó gbé sípò gúrúbà ni. wọ́n wà màkọ́mù ó ní tí ọba yíyọ tá ń pè ní màkọ́mù gúrúbà yìí òun náà ní ipò kan yahmilu sahibahu ala siyaha tó yẹ pé yóò gbé ẹni tí ọba nírú kò yẹ di pé yóò máa rẹ̀ káàkiri ayé. òun ló mu omi tí yèé dídí di jòkó sójú kan yahmilu sahibahu ala siyaha wa adami al-qarar fi omi tí yèé fi ráyè dúró sójú kan tànàbí yín sàmú tànàbí yín sàfi di ẹni tó jẹ́ àjòjì lórí ilẹ̀ báyẹn. wàtẹ̀ yídùnà Ibrahim ẹ wá rí ọ̀gá wa nàbí Ibrahim sallallahu alaihi wasallam sẹ́ni bá mi náà lórí mukarram òun náà mú nu omi tá a wù yìí yẹn náà mí lòun náà mú irú èwo ló mú fàhásọ̀ láhùn maqama rahmati wat-tawadu'i ma'al mushahadati kamila bóun ti mú mi yìí tẹ́ dé òun bá bọ́ sí pele ìpele ìkẹ́ wàtàwàbọ̀ ẹ̀ ìpele ká ní tẹríba nínú òun bọ́ sí níbi tó ń mu lára ànábì nù ní tó ń mu kò sí ànábì ọlọ́ọ̀bá kata òsì lára ẹ̀ kálukú wa mu ní tó mu níbi orí ní ti rí. sàn pé gbogbo yòókù ẹ̀pẹ́ ẹ̀pẹ́ sára Ibrahim orí ń nǹkan aláwọ̀kọ́ ni rahma ẹlẹ́ẹ̀kejì ni tawabu ìkẹ́ àti ìtẹríba ẹlẹ́ẹ̀kẹta ká máa rí ọlọ́run ọba ní pátápátá báyìí ká máa rí kankan sẹ́kù lára ọlọ́run al-mushahadatul kamila ká máa gán ní ọlọ́run ọba ní gígán ní pátápátá kọ́mọ́sì kankan tó lára ọlọ́run tó yẹn omi tó wọ́n mọ̀nà omi ọ̀ràn. فتراه إذا تكلم مع أحد يخاطبه بليني ولو في ربي النبي يادا النبي إبراهيم تبان باين صورو بلو بلا بلاني pẹ̀lú ohun tọ́lẹ̀ ni wọ́n fi ń bá yàn sọ̀rọ̀ wa yukallimuhu bi tawadu'in 'azimi yóò sì máa bá yàn sọ̀rọ̀ pẹ̀lú rẹ̀lẹ̀ tó tóbi. fayadunnu al-mutakallimu annahu yatawadu'u lahu ẹni tí wọ́n bá sọ̀rọ̀ yẹn mọ̀ wàhùwà ìnáma yàtàwà bọ̀rọ̀ lillahi azza wa jalla ọlọ́run ní ti ń tẹríba fúnra rẹ̀ kì í sòwò ọlọ́run bá gẹ́gẹ́ ní ń tẹríba fún. abẹ́rẹ́ sáré bíi ibrahim ń bá sọ̀rọ̀ yẹn yóò rò pọ́n lànà ibrahim ń fún ni. lè kú wá mo ṣe àdá ti yìí nítorí kí wọ́n bá tó fi jẹ́ fún ọlọ́run bá nígbà ń tẹríba fún ọlọ́run ọlọ́run ní rí lára rẹ yóò wá máa tẹríba bọ́lọ́run tí ní lára rẹ yẹn yóò fi máa bá ọ sọ̀rọ̀ o ní mọ̀ pọ́lọ̀ ní tẹríba fún ìwọ pé wọ́n ní ń bá sọ̀rọ̀ ni ìwọ pé wọ́n ní ń tẹríba fún ni torí pé rí ọlọ́run lára rẹ ni ó sì ní fún wọ́tí mùsáhádà ìyẹn ni pé ìrí ọlọ́run ọba tó ga tó ní agbára mẹ́ fún omi tó ń mu lára nẹ́bì nù. ẹ dákun ẹ máa wo àwọn àdìsọ́kàn abatara wa lọ́yà kù bí yẹn bá fẹ́ bẹ̀rẹ̀ náà máa ń fi yún táyà bọ́ bá wọlé tẹ́ àfa ó di nǹkan míì ó di nǹkan míí. kò yé wàtẹ yìí nà Musa ẹ wá rí ọ̀gá wa nẹ́bi Musa sallallahu alayhi wa sallam sẹ́ni bá mi nà lórí nù kẹ́rọ́m wà hasan lahu maqam mushahadati haqqi subhanahu fi ni'amihi wa khayratihi wa atayahu allati la ah, yuqaddiru aw la yaqdiru qadaruha la yaqdiru qadraha ó náà nàbí Musa aleyhi salatu wa salam ìgbà tó wọ́n mú mi ń tiẹ̀ nínú mọ́lẹ̀ ànábì òun omi tó mu ibìkò tó gbéhùn sí òun ni mushahadatul haqq ká máa rí ọlọ́run bàbá yìí òun náà rí ọlọ́run. mushahadatul haqqi subhanahu ká rí ọlọ́run bá mímọ́ fún ọlọ́run bá náà ìní nǹkan tí ànábì Musa tó ń rí. fi ni'amihi nínú àwọn ìkẹ́ ọlọ́run ọba wà khayratihi àtàwọn oore rẹ̀ wà àkọ́yà àtàwọn ẹ̀bùn ọlọ́run ọba allati la yaqdiru qadraha tó yẹ sí pé èèyàn gan o wà lẹ́yìn musa gan o ní kápá àwọn nǹkan wọ̀nyí tí kìí bá ṣe omi ànábì tó mu ni. wa hakadha sa'irul anbiya alayhimus salatu wassalam wal malaika wa hakadha sa'irul anbiya alayhimus salatu wallahu a'lam. ó ní bẹ́ẹ̀ náà ni àwọn ànábì ọlọ́run ọba tó kù tó wò ká yẹn náà gbogbo wọn náà ní tí wọ́n mú nínú omi ìmọ̀lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ó sì ní kò tó gbé wọn dé bẹ́ẹ̀ làwọn màláìkà náà àwọn náà sálà yìí mú tiwọn nínú omi ìmọ̀lẹ̀ ànábì sallallahu alaihi wasallam ló ń kálukú náà ti yantọ́yà ló ń kálukú lè segin ni o ló sì yantọ́yà. naam àbá yìí wá lóhun tó gbọ́ àgbà àbá àwọn títí wọn ń sọ Abdulaziz ad yìí tó tún sọ wípé inni lam arọ inni lam azal ata'ajjab min al-waliyyi alladhi yaqulu innahu yamla'u al-kawna. ó ní òun máa ń òun ò yẹ òun ò gbò lẹ́ni tí máa ń ṣe mà lam azal ata'ajjab min al-waliyyi alladhi yaqulu innahu yamla'u al-kawna. olówó ọ̀yẹ̀ òun ò gbò lẹ́ni tí máa ń ṣe mà lára àwọn wòlíì tí wọ́n sọ wípé òun lòun kún gbogbo ayé yamla'u al òun lòun fíìlì gbogbo ayé òun lòun kún gbogbo ayé yìí ó sì kí ìyá máa ń fi òun ní màgán wàzálìkà lè anna lil kawni bábàn minhu yaqa'u dukhulu ilayhi tó yìí jẹ́ pé ilé ayé tí ń sọ yìí ó ní ilẹ̀kùn kan tó yẹ pé àgbà wọlé síbẹ̀ òun náà ní kí ni sallallahu alaihi wasallam lẹ ànábì ní ilẹ̀kùn tá àgbà wọlé yẹn. wala yutiqu makhluqun min al-makhluqati an yahmila nuruhu nuruhu an yahmila nuruhu ẹnìkan làwọn ẹ̀dá ò sì ní kápá àti gbé ìmọ̀lẹ̀ ànábì báwo ni wọ́n ti wá lọ kún gbogbo ayé kó ní ìwọ̀n máa ń ṣe wa man ajaza anil babi fa kayfa yutiqu ghayruhu ẹni tí ọba wa lè gbé ẹnu ọ̀nà lásán báwo ni ó ti wá rí nǹkan mí gbé nínú nǹkan tí ó tó wà lẹ́yìn ẹnu ọ̀nà yẹn kò gan lásán tó jẹ́ pé òun lẹ́nu gbà wọlé ìmọ̀lẹ̀ rẹ̀ gan kámọ́ wa sọ pé ntọ́ wà lẹ́yìn tọ́ wà lẹ́yìn ilẹ̀kùn yẹn bóòlù yìí fẹ́ lágbára rẹ̀. Allahumma illa an yakuna dakhala min ghairi babin. Àbí tó bá yẹ kó bá wọlé ọba wọlé níbò mí tí èsì ẹnu ọ̀nà lọ́yà kù. O sì lè wọlé bòmí tó lẹ́nu ọ̀nà tó wọlé ànábì ni. So oníbò wa o ti agbára rẹ̀ o ti gbé ẹ̀mí rẹ̀ o gbé ànábì sallallahu alaihi wasallam. So bó wa ló àfi tó bá wọlé níbòmí tí èsì ẹnu ọ̀nà lọ́yọ̀ kù tí yẹn sì lè wọlé níbòmí láì tẹnu ọ̀nà kò pọ́síbù ní sọ yẹn. ìyá ẹni onílé báyìí ọmọ á túmọ̀ sí pé fàyàkùnù fatuhu ṣe ṣe tọ̀níyàn zulmaniyan ó ní ajẹ́ sí pé títí ilẹ̀kùn yẹn yọ̀mọ̀ ajẹ́ títí ìtẹ̀sùnú tí sì jábò sí wàhálà láyàmláwò baytahu fadlan an darihi fadlan an shay'in akhar wọ́n ní eléyìí sì ni kò lè kún inú ilé rẹ̀ gan bèlè tí ó kún bèlè tí ó kún ìlú rẹ̀ tàbí tí ó kún nǹkan míì tó yàtọ̀ sún yẹn qala radiyallahu anhu ó ní àfa ìtumọ̀ sọ pé wa'lam anna anwar al-mutawwanati. واعلم أن أنوار المكونات كلها من عرش من عرش وفرش وسماوات والأرض والأرضين وجنات وحجب وما فوقها وما تحتها إذا جمعت كلها وجدت بعضها من نور النبي صلى الله عليه وسلم ونقول الله wípé gbogbo ìmọ̀lẹ̀ gbogbo àwọn ẹ̀dá tí ń bẹ pátá bẹ̀rẹ̀ látòrí àlàárọ̀ sí ni àti tẹ́ ni àti gbogbo sánmà méjèèje ni àti ilẹ̀ méjèèje ni àti gbogbo àwọn àjẹ́nà tí ń bẹ ni àtàwọn gàgá bẹ ni àtàwọn tó tún wà lókè rẹ ni àti tó wà nísàlẹ̀ rẹ ni. ìdá júmíà kulluha sábà kó gbogbo ẹ̀jọ́ pátápátá wàjẹ́ tàbá ẹ̀gbọ́ ha mi núri nàbí yìí sallallahu alaihi wasallam wàá rí pápá kan rẹ̀ látara mẹ́lẹ̀ àlẹ́gìnà ti dá gbogbo ẹ̀yẹ́ yẹn. wà á nà majmu'a nurihi sallallahu alaihi àti wípé àkójọpọ̀ ìmọ̀lẹ̀ ànábì la wúdi ala al-arshi tọ́ba yẹ kó bá gbé àkójọpọ̀ gbogbo ìmọ̀lẹ̀ ànábì ṣe rí tọ́ba gbé lórí aláràṣí làdáàbà aláràṣí ó sì yọ yọ yọ pátápátá ni torí ẹ̀mí rò rí gbé. bó wá ni wọ́n yẹ sọ pé wọ́n kún gbogbo ayé. wàlá wúdi ala al-hujubi as-sab'ina allati fawqa al-arshi la tahafatat tọ́ba gbé sórí àwọn àwọn gàgá méjèèje tó wà lókè lára sí yẹn gbogbo ẹ̀ ọjà bọ̀ ni kò ẹ̀mí wọn gbé nam pátápátá. walaw jumi'atil makhluqatu kulluha wa wudi'a alayhi kódà gbogbo àwọn ẹ̀dá yẹ́nyẹ́ pátápátá tó bá kó wọn jọ tó bá gbé ìmọ̀lẹ̀ ànábì lé wọn lórí wa wudi'a alayhi dhalika an-nurul 'azim ìmọ̀lẹ̀ ànábì tó tóbi yẹn tó bá gbé wọn lórí nàtà ha pàtàkùwàtàsá kọ̀tọ̀ gbogbo ẹ̀ yóò gbogbo ọ̀fọ̀ káyángáyángáyá ọmọ ẹja bọ̀ ni gbogbo ẹ̀ gáyányá ti ń bẹ yẹnyẹn pátá tó bá fún wọn yóò tó bá gbé ìmọ̀lẹ̀ ànábì lé wọn lórí. wàyí zaka na ha zaka lórí tó bá yẹ pé lè wá ní ìdésí ìmọ̀lẹ̀ ànábì tá à ń lóye yìí sallallahu wa sallam fàkẹ́fà yakulu man yakulu innahu فأين تكون ذاته إذا بلغت المدينة المنورة وقربت من من القبر الشريف oníbàwò wa ni zaatu ẹni yóò ṣe rí tọ́ba dé Mẹ̀dínà tọ́ba dé Mẹ̀dínà tán sí ànábì sí Mẹ̀dínà onímọ̀lẹ́ báwo ni zaatu yóò ṣe wá rí àbò súnmọ́ sàárẹ̀ ànábì alápẹ̀lẹ́ ni báwo ni ó ṣe rí àmkẹ́ ìfàtàkùnù ìdàtàtọ́ àdà náà wà lbárzakh وقربت من الموضع الذي فيه النور العظيم القائم بالروح الشريفة àti pé báwo ni ó ṣe rí gan nígbà tó bá gòkè lọ síbi tó bá ń lọ sí ààyè barzakh ibi tó ń sin ànábì sí yẹn ẹ àti tó sì súnmọ́ ààyè ibi tí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ tó tóbi yẹn wà ìmọ́lẹ̀ ànábì ààyè sàárè rẹ̀ ẹ báwo ló ṣe rí afatakunu zaatuhu hamila afatakunu zaatuhu hamila tanlahu walmakhluqat bijumlatiha ajiza anhu am yatakhatta dhalika almawdi falam yamla alkawn. ó ní ṣé zaatu rẹ̀ tí yóò gbé gbogbo ẹ̀dá pátápátá ni ó lè gbé ó lè gbé gbogbo ẹ̀dá yẹ́yẹ́yẹ́ ẹ̀ àbí yóò kágara láti lè rí wọn gbé kò yẹ báyìí nìyí àbí báwo ni ó tiẹ̀ ṣe ṣe tó bá débi àyè yìí tó fi wá sọ tí tí òfin ní tó fi jẹ́ pé irú nǹkan yìí kò ní lè ní ẹ̀mí àti gbé gbogbo ayé lásìkò yẹn tó bá débi tá à ń sọ yìí. wọ́n ní wàlúkọ́rọ̀bù anàlmọ́bì àlùmọ̀kúr ó ní ètò àgbàlérò ní pé ìtọ́ èròǹgbà ní pé àyè tá à ń dákọ̀ yìí àyè tá à ń dákọ̀ yìí ní àyè kọ́búrú àṣẹríf àyè sàárì ànábì tó jẹ́ alákùnrinlẹ̀ yìí tó jábì yìí ila kubbatil barzakh tahta al-arsh títí débi kúbà barzakh àfonífojì tó wà lábẹ́ tó wà ní abẹ́ aláràṣí ó ní gbogbo àyè yẹn kìí sáàyè kan tó jẹ́ sí pé ẹ̀mí ìyàn kan gbé tí wọ́n máa sọ wípé òun agbára àwọn àbóhùn fúnra àwọn òun fíìlì gbogbo ayé tó sáwà bẹ̀rẹ̀ sí máa sọ àwọn ọ̀rọ̀ yẹn lọ rangbanrangban títí ń bá lọ nìyẹn ilé tó yẹ kí àsìkò ó ti ó ti ó ti kó mi pampa mọ́ra lálẹ́ yìí inshallah ta'ala á parí gbogbo àwọn rangbanrangban rẹ̀ tí ń sọ lọ́la pẹ̀lú gbọ́nàba á wá tàn sí àwọn nǹkan tó yẹ ká tàn sí. gbogbo eléyìí báyìí èyí tí ó fẹ́ ń gbìyànjú láti ṣe isbat láti ṣe àfẹrinlẹ̀ rẹ̀ òun náà ni wípé anabi sallallahu alaihi wasallam kọ́ o ìmọ̀lẹ̀ rẹ̀ ìmọ́lẹ̀ kan tó yẹ pé òun ni nǹkan tá a kọ́kọ́ dá ni ibẹ̀ la sì já gbogbo ẹ̀dá ìmọ́lẹ̀ yìí sì ní ìmọ́lẹ̀ tó tóbi ni tó jẹ́ sí wípé àlùbáríkà bíbẹ ìmọ́lẹ̀ yìí òun náà ni gbogbo nǹkan fi ń bẹ òun náà ni gbogbo títí fi ń da ní fi ń jẹ dídá gbogbo tó bá da pátá látara ìmọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam dáadáa tó mú bẹ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí báyìí ó ní ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn oníṣòfin nípa ta ni wọ́n ń jà nẹ́bì gà. tó pé tẹ bá rí tí sí máa ròyìn ànẹ́bì ẹ rí i pé àwọn ìròyìn tó mọ fún ànábì yóò máa jáde kúrò nínú ìròyìn ẹ̀dá kò sí nǹkan tó fà á nítorí ìpìlẹ̀ wọn àti àdìsọ́kàn tí wọ́n ní sànábì sallallahu alaihi wasallam. so a kọlọ́ọ̀bá ó sànù wa kọlọ́ọ̀bá àlekẹ́lá kò ní jẹ́ kí a sọnù eléyìí báyìí àyídá ànábì sallallahu alaihi wasallam mani nǹkan míì ni wọ́n ń júwe yàtọ̀ fún ànábì sallallahu alaihi wasallam nǹkan míì ni wọ́n ń júwe kò so ló fi jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ gòlúwù yìí àwọn àṣejù nípa nábì yìí wọ́n padà wá bá àṣejù yìí náà dé débi àwọn tó jẹ́ wòlíì wọn kò yẹ báyìí nìsín bẹ̀tẹ̀ wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti fi zátù ànábì sallallahu alaihi wasallam tó bá bẹ̀rẹ̀ láti fi zátù ànábì wọ́n mú wa bọ̀ wálẹ̀ dé rí ẹ̀ wọ́n wá padà wá bá débi zátù àwọn àwọn wòlíì wọn náà kò yẹ báyìí nìsín so ilé ìbáyìí nínú àwọn àdìsọ́kà tó yẹ pé ó yẹ kí gbogbo wa ká sọ́ra fún ni náà làwọn àdìsọ́kà àwọn oníṣúfì wà gbogbo àwọn àdìsọ́kà yìí ẹ ní rí ẹ̀rí kankan tó tọ́ka sí bali ẹnìkan kan máa gbé wá fún yín ẹ̀yin náà ti gbọ́dọ̀ máa gbà ní. ló fi jẹ́ pé nínú tẹ́rìbíyà lọ́dọ̀ àwọn oníṣubí á padà débẹ̀ inshallah nínú tẹ́rìbíyà nínú ẹ̀kọ́ tẹ́rìbíyà ni pé ó gbọ́dọ̀ máa wà níwájú ṣéèkù rẹ níwájú ẹni tí alimọ̀rọ̀bì rẹ ẹni tí ń rọ̀bà rẹ ẹni tí ń rìn ọtí ń fọ́n tẹ́rìbíyà gẹ́gẹ́ bí òkú ṣe máa ń wà níwájú ẹni tí ń wẹ̀ ni. tẹ̀pẹ́ òkú tó wà níwájú ẹni tí ń wẹ̀ kò ní kò ní ja ẹni tí ń wẹ̀ níyàn gbogbo ibi tó bá yí sí yóò mọ̀ gba yí náà ni gbogbo tó bá ń ṣe fún un kò sí nǹkan kan tí ọbẹ̀ rí ṣe bó ṣe wà níwájú rẹ̀ yìí pé gbogbo tó bá ti wú fún ọ báyìí náà lọ máa ṣe wàlá ìkọ́dà tó bá sọ fún ọ wípé tó bá ti lè kó òǹbẹ o lọ mú ìyàwó rẹ wá mo fẹ́ pọ wòlíì sí lára ó sì gbọ́dọ̀ lọ mú wá náà ni ó sì gbọ́dọ̀ lọ mú wá yọ pọ wòlíì sí lára kódà èmi ìtura wa máa bí ọ lè rí pé dákun tó o wá sọ fún ìyàwó rẹ níta ni ọ wá sí tọba ní ọsọ yóò ní kọ para lórí lọ sọ fún pé a ní kọ wá kí wa abẹpọ wòlíì abẹpọ wòlíì sí <laughs> lára yìí <laughs> omi inú obìnrin tó yìí rẹ pé tọ́lá ọba ní iye ọpọlọ rẹ nígbà òun òun kó gbajú fọkọ ni pé orí yìí ò yí kí ni ẹni wẹ́ni wá ṣe àwọn ìjà àwọn ìjẹun ni wọ́n àwọn ọmọ wòlíì yọ lára rẹ ọlọ́run bó sànù wà láì ọ gbọ́dọ̀ já níyàn àbí bí ìgbà kórìí yẹn dàrú ẹdí ọ̀nàsán tẹ́rìbíyà ni kò sí kankan nítorí pé tó o bá ti jiyàn wọ́n sọ fún ọ yí pé àgbákò ó ṣe ọ́ àgbákò wàláyà àgbákò ó ṣe ọ́ owó ẹ̀yẹ nǹkan òdì ní fẹ́ kágbákò ṣe òun kò ní báyìí nísìn tó ló jẹ́ pé wọ́n ti gbin àwọn ìbẹ̀rù kan àwọn wàhálà kan wọ́n ti gbé sínú ìgbésí ayé àwọn èèyàn níbi tẹ́rìbíyà yẹn tó níbi níbi bẹ́yà ó tún ní bẹ́yà ọ gbọ́dọ̀ yapa àṣẹntí ṣéwù rẹ bá sọ fún ọ ọ pa yapa àṣẹntí mọkọdàmù rẹ bá sọ fún ọ tọ bá ti lè yapa rẹ ó rí dènà Ọlọ́run tọ bá ti lè yapa rẹ àgbà kò sí ọ kò ọ wà ní yapa gbogbo àwọn èèyàn mọ ah, wa Ọlọ́run sànù àwọn èèyàn ń káyé láwọn mùrídìí mùrídìí mi mùrí yóò wá lọ sí kéde wọn ní o èmi kojú ara mi rí báyìí ní o wàláyé yọmọ wa rọ ká sẹ́wọ̀n náà wà nẹ́sẹ̀lẹ̀ ọ̀nẹ́sẹ̀ fìdí kódà mùrídìí mi mùrídìí mi a máa mú ìdíṣẹ́wù rẹ̀ tán ọ̀nẹ́sẹ̀ fìdí ìbẹ́lẹ̀ yìí àti nẹni tí àwọn obìnrin ń wẹ̀ ẹ̀jẹ̀ náà sẹ́wù náà ni ọ̀nà ìbẹ̀rù nílé rẹ̀ àwọn obìnrin á máa wẹ̀ <laughs> so kí ni ayé báyọ̀ mẹ́ ni pé gbogbo àwọn eléyìí báyìí so nígbà tí sọ fún ọ yìí pé là ń ṣe ṣé náà ṣé náà so ọkọjà wa ọkọjà gbogbo àwọn tó bá dẹ̀ ń ṣe tó bá dẹ̀ kọjá rẹ o ṣùgbọ́n tó bá fẹ́ tàn yàn wọlé wọn ni ẹ̀ à ti kankan ní sufi ṣùgbọ́n ìlànà la máa ń ṣe àwọn oníṣubí àmọ́ mójútó tẹ̀ ṣùgbọ́n àgbẹ̀ ni àwọn ẹ̀yọ́rọ́ ni kì í bá ní ìṣòro ọlọ́run bá lè gbé sàn ní kọ̀ọ̀kan wa ọlọ́run bá wò ní sọ ẹnì kọ̀ọ̀kan wa nù àlàlá ìlàyà lọ ọlọ́run bá yóò jẹ́ kí a wà lórí àdìsọ́kà tó lálàáfíà lórí Islam ilé tí ó bá ìlànà tànàbí sallallahu alaihi wasallam àníparí so àwọn àfíṣẹ́bílá tí a máa ń dá fún owó epo àti àwọn tí a ń lò láti fi ṣèbánisọ̀rọ̀ inṣàlọ́ tààlà ìtọ́lọ̀ balẹ̀kẹ́lá bá fún ẹnì kọ̀ọ̀kan lágbára láti fi dá sí ìsòkè abáwá dá sí ìsòkè tí di ọ̀la tí a tún máa pàdé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.